إن الحمد لله <clears throat> نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. eléyìí ni ìtẹ̀síwájú àlàyé àwọn ahadith tó wà náà wé two hundred golden hadith from the messenger of Allah ti abdulmalik mujahid tí ó kọ ilé ìtẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia òun ló gbé jáde hadith ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gọ́rùn-ún hadith number ninety six náà là ń ṣàlàyé lọ́wọ́ tí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tó sọ pé ìjìtẹ́nibù sábọ̀ àlìmọ̀bì court ẹ jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ apanirun méje èyí tí ànábì kọ́kọ́ dárúkọ nínú àwọn ẹ̀ṣẹ̀ náà ò ní à ń ṣàlàyé tí mo sì ń lérò pé bí idnilai pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run á parí ọ̀rọ̀ lórí ẹ̀ lónìí àmọ́ o tá a bá ń ṣàlàyé lọ o torí pé ọlọ́run fúnra ẹ̀ ló máa ń tọ́ ọ̀yàn sọ́nà o tí àsìkò bá tún ti lọ a jẹ́ pé a ní parí ẹ̀ lónìí nítorí abala ibi tá a fẹ́ fi parí ẹ̀ ní mawqiful ulama'i minat tawhid mawqiful ulama'i minat tawhid the position of the scholars positions of the scholars in tawhid kí ni ipò ibo làwọn àfáà tò sí bó làwọn àfáà ṣe dúró nípa ìmọ̀ ọlọ́run lọ́kàn tí ṣe tídàkejì rẹ̀ ṣe ìmórogún pẹ̀lú ọlọ́run. hadith tanka yìí ó wà nù òun ni hadith number ninety six nínú ìwé two hundred golden hadith fún àwa tá a níwèé yẹn gbogbo ẹni tó bá wà lórí platform náà láti rí pdf ẹ ẹ rí nísàlẹ̀ rẹ̀ wọ́n kọ soil bukhari two seven six six hadith number two seven six six nínú soil bukhari òun ló wà tó ìtàn bá bọ̀ aṣàlàyé fúnra wa ọ̀nà wo la lè gbà láti bẹ́gi lé ashirik ẹbọ nínú gbèsè ayé wa lónìí bó wa ní bó làwọn àáfàá ṣe dúró sí ààyè wo làwọn àáfàá wà positions tí wọ́n wà nípa àtàwáhìd àáfàá yìí nínú tíra tí mo sọ fún wa pé mò ń ka minihajul firqati najiya. Watta'ifatul Mansura, the methodology of the saved sect, and Watta'ifa al-Mansura, ojúpọ̀nà àwọn ìjọ èyí tí wọ́n là àti àwọn ikọ̀ tí a rán ṣe. Hmm? So, page ìyẹn ojú ewé ogójì page forty ni mò ń kà nù tíra yẹn tó bá jẹ́ o àtọ́bọ̀ àtò sáàmìnà aṣáárọ̀ ni o tó bá jẹ́ eighteenth edition rẹ̀ musọ́hà tó jẹ́ kéwú. àfààní innal ulamaa warasatul anbiya'i ẹ̀rí àwọn àfà àwọn ni wọ́n jogún àwọn ànábì ọlọ́run. awwala ma da'a ilayhi al-anbiya'i wa tawhidu alladhi dhakarahu Allahu biqawlihi ẹ̀rí àkọ́kọ́ nǹkan tí àwọn ànábì ọlọ́run ọba pèpè sí òun ni ìmọ̀ ọlọ́run lọ́kan ṣoṣo láì ní mú orogún pẹ̀lú rẹ̀ ìtọ́lọ́run ọba àlekè ọlá tó sọ nínú alukur'an nínú sọ́rọ́tù nahali sura sixteen aya thirty six sọ́rọ́tù nahali sura sixteen aya thirty six sura ẹlẹ́ẹ̀kẹrìndínlógún aya kẹrìndínlógójì ọlọ́run ní wàlàkọ́ ní ba'athna fi kulli ummatin rasula ní ti pàápàá dájú ṣáká àti gbé dìde fi kulli ummatin ní gbogbo ìjọ kọ̀ọ̀kan rasulan òjíṣẹ́ kan kí ló jíṣẹ́ náà sọ àná ìbùdó lọ́ọ̀à ẹ máa jọ́sìn fọlọ́hún wájẹ tánìbù tọ́gùt ẹ sì jìnnà sí ìtààmù sí tọ́gùt àfààní wa tọ́gùt wà kullu ma ubida min dunillahi birda nítorí pé ní tọ́gùt ni gbogbo nǹkan táwọn èèyàn ń sìn tí nǹkan yẹn sì yọnu sí bóyá èèyàn ni o bóyá àlùjànnú ni o tó wá yọnu sí bẹ́ẹ̀ àwọn afáà nù tí wọ́n fọ́ sí wẹ́wẹ́ wọ́n ní man wàhúwà rọ́ọ̀dín ìyẹn ló bẹ́ẹ̀ lè mú àwọn èèyàn ń sìn wọ́n ń jọ́sìn fún inú ẹ̀ sì dùn sí wà tọ́gùtù tọ́gùtù ni nù rẹ̀ ni man da'a ila ibadati nafsihi ẹni tó bá tiẹ̀ pèpèpè ẹ wá máa ń sìn òun náà tọ́gùtì ni ara àwọn èèyàn tó sọ bẹ́ẹ̀ o ó wà nílẹ̀ yorùbá wa tá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ó sì wà láwọn ilẹ̀ míì tí ìṣẹ̀lẹ̀ yorùbá káàkiri gbogbo àgbàlá tí wọ́n pera wọn lọ́lọ́hun hmm? àwọn tí wọ́n pera wọn lọ́lọ́hun wà àwọn tí wọ́n sọ pé àwọn ní kẹ́ẹ̀sìn ó wà dáadáa ọlọ́run ṣàánú wa àwa náà ó ti máa mọ̀ wọ́n báyìí. wàlídáàlìkà yajibu ala al-ulama'i an yabda'u bima bada'at bihi rusul ìdí ni tó fi jẹ́ pé ó di ọ̀ràn yẹn fún gbogbo àwọn àfa òní mímọ́ tẹ́jú olùmọ̀ kí wọ́n ṣe kí ni kí wọ́n bẹ̀rẹ̀ ìpèpè wọn pẹ̀lú táwọn òjíṣẹ́ ọlọ́run fi bẹ̀rẹ̀ fàyàdé ònẹ́sà ilẹ̀ tàwíìdìlẹ̀ ìfìjẹ̀míyàn ni wá rí bàdà kí wọ́n máa wá pe àwọn ènìyàn lọ síbi ìmọ̀ ọlọ́run lọ́kan níbi gbogbo ìranran ìjọsìn tí ń bẹ wàhálà sí àmà pàápàá jùlọ àdùá alẹ́dì kọ́ọ̀lá fi sallallahu alaihi wasallam àdùá wọlé ìbàdà pàápàá jùlọ níbi àdùá ṣíṣe níbi ìjírẹ̀bẹ̀ níbi ìmọ̀ ké sọ́lọ́hún nítorí pé ànábì wa muhammed sallallahu alaihi wasallam sọ pé àdùá ẹ̀rá àdùá wọlé ìbàdà ìjọsìn mọ́ níhìn rawahu tirimidi wàkọ́lá hasan sahih imam tirimidi ló gbé hadith náà jáde ó ní hadith náà lálàáfíà afaani wa aksaru li muslimina li yawma waqa'u fi shirki wa du'a'i ghayri Allah àwọn tó pọ̀ jù nínú àwọn mùsùlùmí lónìí ni wọ́n kó sínú ìmórogún pẹ̀lú ọlọ́run tá à ń pè lẹ́bọ àti ìmọ̀ pé nǹkan ní ìyàtọ̀ sọ́lọ́run ọ̀rọ̀ tá a fà sọ yìí kò ṣe ní rí bẹ́ẹ̀ bàbá mi àgbà mọ́sùn lọ́rùn ìyá mi mọ́sùn lọ́rùn abiyamọ ọ̀run mọ́sùn lọ́rùn hmm. oríṣiríṣi àwọn kan ti ń kọ nígbà kan ọ̀run ẹjọ́ o ẹ̀rùn ẹ̀ṣánú òun ẹlòmíràn dúpẹ́ ọ̀run ẹṣẹ́ o hmm. olórin kan lẹ̀ yorùbá ó ní ọ̀run kínní ọ̀run kejì ọ̀run ẹṣẹ́ ọ̀run kẹta ọ̀run kẹrin ọ̀run ẹṣẹ́ ọ̀run ló ń kí hmm. first heaven second heaven thank you third heaven fourth heaven thank you fifth heaven sixth heaven thank you seventh heaven thank you ó ń dúpẹ́ lọ́wọ́ ọ̀run ṣé ọ̀run ló ṣe nǹkan fún un subhanallah torí pé ẹlòmíín tó jẹ́ kí n mọ̀ọ́mọ̀ mú wá bẹ́yẹn ni pé ẹlòmíín tó gbà lérò pẹ̀lú ọ̀run ó lo àdàpè ní ọlọ́run gangan ló gbà lérò pé ọ̀run ẹ ṣe nígbà tó yẹ pé ọ̀run lọ́lọ́run gbé ẹlòmíín lè sọ bẹ́ẹ̀ ló yẹ ká sọ pé máa gbọ́n tó wí ọ̀run kìíní ọ̀run kejì ọ̀run kejì ọ̀run kẹta ẹ àwọn kan ń pe ọ̀run wọn mí òṣàlẹ wọn ni wọn ń pè ẹlòmíì àwọn alálẹ̀ ilẹ̀ yìí ẹjọ́ ojú wa ṣe o subhanallah alálẹ̀ ilẹ̀ yìí yẹn pé ẹ̀yin tẹ́ ní ilẹ̀ táwọn wà yìí ìtumọ̀ méjì ni tàbí ká pé mẹ́ta alálẹ̀ ilẹ̀ yìí yẹn ni àkọ́kọ́ ọ̀túnmọ̀ rẹ̀ nu yorùbá fẹ́ni tó bá gbédè yorùbá tẹ̀yìn kan bá ní alálẹ̀ ilẹ̀ yìí ẹjọ́ ojú àwọn ṣe àwọn tó tẹ̀bẹ̀ dó àwọn tí wọ́n kọ́kọ́ débẹ̀ nù rántí wọ́n ti ń gbé bẹ́ẹ̀ àwọn àkọ́kọ́ nù àwọn alálẹ̀ ilẹ̀ yìí ìtumọ̀ kejì ni àwọn tí wọ́n láṣẹ ìlú lọ́wọ́ lásìkò yẹn túgbà lérò làwọn ìlú tẹ̀rí owó yábẹ́ àwọn àjẹ́ àwọn oṣó àtàwọn kan tí wọ́n wà ní ẹgbẹ́ òkùnkùn àwọn alálẹ̀ yìí ìtumọ̀ kẹta ẹ̀yin alálẹ̀ yìí ni àwọn ẹ̀mí òkùnkùn kan tá a rí ẹ̀mí àìrí ní àwọn èṣù àti àwọn èlèṣù tó gbà pé agbára abẹ yẹn ọwọ́ wọn lọ́lọ́run kó sí àwọn ló ń pè yẹn oríṣiríṣiríṣi àwọn míì sì máa ń pè mikael mikael ó lè michael wá lòdà wọ́n hmm? ní kó wá lòdà ẹ̀ rí mo ti rí ọkọ̀ kan tí wọ́n fi pákó wọ́n fi gbẹ́ ìdà wọ́n á ìdà michael wọ́n kọ sí lára yẹn pé ìwọ olè tó bá fẹ́ jí mọ́tò yìí mọ̀láìkà tó ń jẹ́ mikael yóò fi ìdà yóò fi bẹ́ ọ̀dànù hmm? àwọn olórin náà sọ olú michael wá lòdà bàbá wá lòdà olórin kan sọ lẹ́yìn yorùbá àwọn ẹlòmíín wọ́n máa ń pe àwọn ẹ̀mí àwọn tí wọ́n gbà pé wọ́n jẹ́ ẹni ọlọ́run àwọn saints saint teresa mm, saint christopher saint augustine mm, saint gregory gbìngóri mm, nu saint eh, oríṣiríṣi àwọn saints saint peter saint paul wọ́n máa pè wọ́n wọ́n nìkan wá ràn wọ́n lọ́wọ́ àfààní wọ́n ń pe ẹlòmíì yàtọ̀ sọ́lọ́ nìyẹn ẹlòmíì pé ṣíà ṣéwù ẹlòmíì àmọ́ pé ṣéwù ẹ̀ràn lọ́wọ́ ẹlẹ́mi ìníyàs kó ràn lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ túbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Hmm? ó ní wàhúwa sábàbù ṣàkọ ihìn wàhúwa sábàbù ṣàkọ ihìn eléyìí jẹ́ okùnfà orí ibú fún wọn ọlọ́mọ sì wá lórí ibú o wàṣàkọ olè umami sáàbìkọ àtòrí ibú àwọn ìjọ tó ti ṣáájú alẹ́dínà ahẹ́lákàhùmọ̀lọ́ àwọn tọ́lọ́wọ́n bá parẹ́ bí sábàbí dùá ìhìnlẹ̀ àwòlíyà ìhìnmíndùnìlà nítorí sábàbí ìdí pé wọ́n ń pe àwọn àwòlíyà ìhìn àwọn tí wọ́n gbà tí wọ́n mú ní aláàbò tí wọ́n mú lọ́lẹ̀ ọ̀rẹ́ ìmọ̀lẹ̀ ní dùnìlà àtàsọ́lọ́ hmm. àwọn ìjọ tó ti lọ àwọn jẹ́lẹ́bọ̀ fìràhùn lọ́npa wọn rẹ̀ hmm. àwọn ìjọ sọ́ọ̀dì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìnàmọ́ òkè falẹ̀ ulama í àfáà ní ẹ̀ wá rí ibi táwọn àfáà dúró sí mina tawhid níbi ìmọ́lọ́nlọ́kan yìí wà mọ̀hàrọ́bà ti ṣìrìkí àti máa gbógun ti ìmórogún pẹ̀lú ọlọ́run ìmọ̀ ṣẹbọ yìí aláàkóso ìpín ni o alkismule awal afáwáfẹ́ bẹ̀rẹ̀ ó ní ìpín alákọ̀ọ́kọ́ fahimu tawhid àwọn làwọn àáfàá tó ṣe gbé fáhìmù tàwọ̀hídá wa àmìyàtàhù wa àníwàáhù àwọn wọ̀nyí wọ́n gbàgbọ́ yé ìmọ̀ ọlọ́run lọ́kàn tá a mọ̀ sí tàwọ̀híd wọ́n gbàgbọ́ yé pàtàkì ẹ̀ àti àwọn ìrànràn rẹ̀ wà á rọ̀fù ṣìrìkà wà á kò sáàmẹ̀ ò wọ́n mọ ti ń jẹ́ ìmúrogún pẹ̀lú ọlọ́run wọ́n mẹ́bọ àti ìpín tí ẹbọ pín sí àwọn ọ̀nà tó pín sí wọ́n máa fàkọ́mù bíwá jíbi im àwọn wọ̀nyí ojúṣe wọn wọ́n ń ṣe hmm, they uphold their obligations so wọ́n mú ojúṣe wọn wọ́n ń ṣe duties àwọn ojúṣe wọn wọ́n ń ṣe ipa tó yẹ wọn kó wọn kó wàbá ìyanu lè náà fi tawhida wà ṣèkà wọ́n ń ṣàlàyé fáwọn èèyàn yékéyéké tá a mọ̀ sí àtàwáhídì ọlọ́run lọ́kan àti àṣíríkì ìgbórogún pẹ̀lú ọlọ́run wọ́n ń ṣàlàyé èyí kéèké fáwọn èèyàn wa hujjatu umuli qur'anu li karimu wa sunnatu sahihatu ẹ̀rí wọn táwọn máa ń mú lọ́wọ́ lórí tí wọ́n fi ń pè tí wọ́n pè pè sí orin alukur'an alkarim quran alápọ̀nlé àti sunna tó lálàáfíà àwọn èlò sunna tí àwọn èlò ọ̀rọ̀ ànábì tí ò lálàáfíà ẹ̀kọ́ lèèyàn fi máa ń mè tó lálàáfíà àti tí lálàáfíà tó rẹ́ lómi máa ń sọ. So mo ti sọ̀rọ̀ mi kan rí mo ní hadith da'if hadith mi ò lálàáfíà wọ́n ní ah, àáfà ànábì sọ̀rọ̀ mo lọ́rọ̀ ànábì ò lálàáfíà mi wá mi ò sì ṣèjà mo rí i pé kò yé wọn ni aláti ṣàlàyé kódà àwọn tiẹ̀ tún fẹ́ẹ́ máa wo èèyàn bíi pé kéfèrí léèyàn gbà tí wọ́n lánàbí sọ̀rọ̀ tẹ́yìn tún sọ wípé kò lálàáfíà wọ́n ní ẹ̀kọ́ ni kìí ṣe gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá ṣàfihàn ẹ̀ sọ́dọ̀ ẹnìkan kó sọ náà ló ń tọ̀ ń sọ àfikún lè wà àyọkúrò lè wà àyípadà lè wà wọ́n sì lè dàdà pààrọ̀ mọ́ ẹ̀kọ́ lèèyàn fi wá máa mọ ètò lálàáfíà nínú ọ̀rọ̀ tánàbí sọ àti tí ò lálàáfíà èèyàn máa kẹ́kọ̀ọ́ ẹni gbà tí mo wá ṣàlàyé tán ènìyàn ní ẹ kí ló wá dé tí wọ́n kọ́ ọ́lẹ̀ nígbà tí ò lálàáfíà mo ní díbi mélòó kan ni ṣùgbọ́n ètò lè tètè yé yín ni pé wọ́n kọ́ ọ́lẹ̀ wọ́n sì sọ pé lè yóò lálàáfíà torí pé wọ́n mọ̀ páwọn èèyàn ti ń sọ tẹ́yìn bá ti wá kà á nísìnyí tẹ́ ti mọ̀ pé ò lálàáfíà gbogbo bí tẹ́ bá ti gbọ́ ẹ ti mọ̀ pọ̀rọ̀ yẹn ò lálàáfíà ẹlẹ́ẹ̀kejì àwọn míì ń kọ́ lẹ̀ nígbà náà láì jẹ́ pé wọ́n ṣèwádìí lílálàáfíà bí wọn ò lálàáfíà wọ́n kàn sọ ni àwọn náà sì sọ pé gbogbo ń tá a gbọ́ la kọ̀ wò àwọn ò ṣèwádìí bí yóò lálàáfíà bí yóò lálàáfíà wọn ní jẹ́ ń fún ọ lápẹẹrẹ kan ní ilẹ̀ yorùbá yìí tètè yé ọ wọn ní ẹnìkan sọ̀tàn nígbà tó wá ń sọ̀tàn ó ní Odùduwà pé ọmọ rẹ̀ ìgbà tó wá pé ọmọ rẹ̀ pé ọkàn bí wá o ọkàn bí wá ní leave me alone daddy ah, ìwọ ló ṣe sọ ọ̀rọ̀ yẹn ṣó lè lálàáfíà lọ́dọ̀ tiẹ̀ leave me alone daddy ọkàn bí ló ń sọ fún Odùduwà báwọn ah, àwọn ọ̀nà kò ṣeé ṣe lórí pé sáwọn ìbò ti dé nígbà náà ah, bóòlù ṣe wá wọn kọ́ ọ̀rọ̀ yẹn rọ mi àwọn èdè tí wọ́n sọ yẹn ara ọ̀nà téèyàn fi máa mọ̀ fọ́rọ̀ kan lálàáfíà ẹ̀kọ́ tí wọ́n ní pé èdè ìbò ni ló fi mọ̀ wípé ọ̀rọ̀ yẹn ò ṣe kíni kò lálàáfíà bí kẹ́nìkan sọ pé bàbá bàbá rẹ tí ò lọ skul rí wípé ó wá mú ìwé kan wá bàbá yẹn wá kọ òyìnbó oríṣiríṣi hàn ní bàbá yín ló kọ ilé yìí ó irọ́ ni bàbá ò mọ̀ kọ kò mọ̀ kọ kò má kà kò sì gbé ẹ̀bọ̀ bó ló ṣe mọ̀ ẹ̀kọ́ ló ní ibi rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ṣèlérí nìyẹn ìyẹn ló lè tètè yé ẹni tí ò bá gbọ́ yé wallahu ta'ala alam so àwọn hadith tó lálàáfíà yẹn súnà tó mọ́ làwọn ń lò wákọ̀ọ́dì ta'arud àwùlẹ́ ìlú ulama àwọn èèyàn wọ́n ti tako àwọn àáfàá wọ̀nyí gẹ́gẹ́ bí wọ́n ṣe tako àwọn ànábì ọlọ́run ìlàtìhàmẹ́ẹ̀tì káàdìbà débi pé wọ́n tiẹ̀ tún dàdà pààrọ̀ mọ́ wọn fàṣọ́bàrú àmọ́ tòun ti pé wọ́n ń dàdà pààrọ̀ mọ́ wọn wọ́n ń takò wọ́n yìí àwọn àfáà yìí ṣe sùúrù wàhálà mi tààrọ̀ já o wọn ò ṣe rí níbi ìmọ̀ ṣàlàyé kíní tawhid kíní ṣíríkù wàṣí àrùhùn akọ̀mọ̀ wọn tí wọ́n pè ní mọ́tò tí wọ́n dúró lórí kọ́ọ̀lù tààlà onọ̀rọ̀ ọlọ́run tó sọ pé wasbir ala ma yaqulun nínú suratul Muzammil sura seventy three aya ten wasbir alama yakulun ọlọ́ni rẹ̀ ànábì ṣe sùúrù lórí tí wọ́n ń wí o tó láwọn kan sọ pé ayírí lànábì hmm, ọlọ́run sọ pé màjìnà àwọn kan ní wèrè lànábì o ọlọ́run ní ìnákàlà àìlà ọlọ́run ní eh, ma anta bi ni'mati rabbika bi majnun nínú suratu nun nun wal qalami wa ma yasturun ma anta bi ni'mati rabbika bi majnun ọlọ́ni ànábì èyí sí ayírí èyí sí wèrè èyí sí alágànná hmm? ọlọ́run wa nǹkan kan ọkọ lù ọ́ èyí sí ń sọkúsọ ọlọ́ni wàá jùrù hùm jamila tí wọ́n ń sọ yẹn mọ́dà wọn lọ́hùn ó ṣe sùúrù ń díẹ̀ wà jórùhù pa wọ́n tì ní àjẹrọ̀ jẹ̀mílà ipa ti tó ṣe kí ni tó rẹwà. wàkọ̀dí ìmọ̀n afá ló ti pẹ́ àwòsàn lukumanu lẹ́hàkíìmù wàlàdà òkọ̀ ilà tí lukuman ọ̀jọ̀gbọ́n nusrọ́tù lukuman quran sura thirty one aya seventeen sura thirty one aya seventeen tó ti gba ọmọ rẹ̀ nímọ̀ràn ó sọ àsọtẹ́lẹ̀ fúnlẹ̀ tó ń sọ pé ya bunayis ìrè ọmọ mi akimi sọláàtà máa ṣe kí ni máa gbérun dúró wà mọ̀rùbìlì màrúfì máa pàṣẹ dáadáa wà ánìhà ánìlè mọ́ǹkàrí máa kọ̀ wà bàjẹ́ fáwọn èèyàn wà síbíra àlàmà àṣọ ọ̀bàkà gbogbo ètò bá wá débọ̀ látara pò ń sọ òdodo ń pèpè yìí máa ṣe sùúrù lórí ẹ ìnà dáàlìkà ìta àwí yìí ó tó ń sọ fún ọ yìí ó dájúdájú èyí ń mìíràn azmili umar ó ń bẹ nínú ìpinnu tó ga àfa ṣàlàyé àwọn alkismulẹ̀ awàlù ìpín àkọ́kọ́ náà àwọn àfa nípa ọ̀rọ̀ tawhid ìmọ̀ ọlọ́run lọ́kan àti ìmọ̀ amúrogún pẹ̀lú ọlọ́run làwọn tí wọ́n gbàgbọ́ yí ẹ̀ wọ́n mọ pàtàkì ẹ̀ wọ́n sì ń ṣàlàyé fáwọn èèyàn ẹ jìnnà sí ẹbọ ẹ má dédì ẹ ń ṣàlàyé. àwọn ìpín kejì àfa ni wàlkismus sani minal ulama nínú àwọn àfa àwọn wọ̀nyí ahmelu da'wata ila tawhid wọ́n wó ìpè lọ sídìí tawhid wọ́n wo túútú wọ́n dàwó wọ́n fọ́ dànù alẹ́dì wa asasul islam bẹ́ẹ̀ sì ni ìpè lọ síbi ìbọ́lọ́n lọ́kàn yìí ni ìpìlẹ̀ islam gàgàn ṣùgbọ́n àwọn wọ̀nyí wọ́n pa tí wọ́n wó dànù farahu yẹ̀dì òun nẹ́ẹ̀sà ila salati àwọn ọmọ jọ́ṣẹ̀kẹ̀ níbi pé ká pe àwọn èèyàn lọ síbi ẹ máa kírun wàlẹ̀ hikami àbí wàlẹ̀ hukmi ká máa mú dájọ́ ẹ̀sìn wá eléyìí ní kọ̀bìlì eléyìí ní bàjí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàlẹ̀ jihad máa jagun sójú ọ̀nà ọlọ́run náà wọ́n máa pèpè sí dúnà an yusahihu sọ́hàhà yusahihu dúnà an yusahihu àkọ́họ̀ ìdàlì mùsùlùmí láì ní ṣàtúnṣe àdìsọ́kàn mùsùlùmí wọn ṣe wàkà anahum lam yasma'u qawlahu ta'ala bí ẹni pé wò gbọ́ ń tọ́lọ́wọ́n bá sọ ẹ̀rí wọ́n máa ṣàlàyé ẹ̀kírun ẹgbàáwẹ̀ ẹ máa hùwà dáadáa wọ́n máa ṣe wáàsí wọ́n máa ṣe wáàsí ẹ̀já kírun o mùsùlùmí ẹ̀kírun ẹni kírun tó pọ̀ mùsùlùmí ẹ̀kírun àwẹ̀dẹ́ àwẹ́dídé o mùsùlùmí ẹjí sàárì ẹmú sàárì jẹ àwẹ́dí gbogbo àwọn ẹ̀wọ̀n mọ̀ ṣàlàyé fáwọn èèyàn ẹjá hmm? lọ mọ́kà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọrẹ àánú mo mọ̀ sọ lóòótọ́ ni ara ẹ̀sìn ni ṣùgbọ́n n tí ó jẹ́ kí wọ́n rí ládàá gbogbo tí wọ́n pè wọ́n sí gbà òun ni ìmọ̀ ọlọ́run lọ́kan n tí ò ní jẹ́ kí àwọn ẹ̀san tó yẹ kí wọ́n gbà lórí dáadáa tí wọ́n pè wọ́n sí yẹn kó dé ìwọ̀ fún wọn òun ní ẹbọ ẹ wọn ò ní ṣàlàyé yẹn fún wọn àfààní bí ẹni pé wọn ò gbọ́ ntọ́lọ̀ ń sọnu Suratul An'am súrà ẹlẹ́ẹ̀kẹfà nù Qur'an àyà kejìdínlógún sọ̀rọ̀ fífi àyà eighteen pé walaw ashraku lahabita anihum ma kanu ya'malun tí wọ́n bá ṣẹbọ pinrin lahabita anihum yóò rùn túútúú mọ́ kánú ya àmàlù gbogbo dáadáa tí wọ́n ti ṣe ṣáájú kí wọ́n tó ṣẹbọ ẹ̀ tí wọ́n bá ti ṣẹbọ gbogbo iṣẹ́ yẹn ló ń bàjẹ́. wọ́lọ́wọ́ kọ́dàmù tawhida ìbáṣepé wọ́n ti ìmọ̀ ọlọ́run lọ́kàn síwájú kọ́bílà ọ̀gọ́ ìrè ṣáájú nǹkan míì ni kàmá fa'alat rusul gẹ́gẹ́ bí àwọn ànábì ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ṣe ṣe lànàjà àti dá àwàtò ìpè wọn tí wọ́n pè yí ò sì já ṣe yọrí fún wọn o wa nasarahumullah ọlọ́run ọba àlekè ọlá ọba sì ràn wọ́n ṣe kama nasara rusula wal anbiya bẹ́ẹ̀ bọ́lọ́run ọba ṣe ran àwọn òjíṣẹ́ àtàwọn ànábì ṣe qala ta'ala ọlọ́run ọba àlekè ọlá sọ pé wa'adallahu alladhina amanu minkum wa amilus salihat لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم wala yubaddilannahum min ba'di khawfihim amna ya'budunani la yushrikuna bi shay'a wa man kafara ba'da dhalika fa ulaika humul fasiqun yẹn wà ní suratu nur sura twenty four aya 55 five sura twenty four aya fifty five sura kẹrìnlélógún aya karùndínlọ́gọ́ta ọlọ́ni wa'adallahu alladhina amanu minkum Allahu ta'ala ẹlẹ́dàá wa ọlọ́run ti ṣàdéhùn fún àwọn tí wọ́n gbàgbọ́ òdodo nù yín wọ́n á mílò sọ̀lẹ̀ àti tí wọ́n sì ń ṣe dáadáa láyà staklifa ní umfil abdi kó wọ́n fi wọ́n ṣàrólé lórílẹ̀ fún dọ̀gá lórílẹ̀ kàmá staklifa lẹ́dí nàmí kọ́bìlì gẹ́gẹ́ bọ́lá ṣe fa àwọn tí wọ́n ṣáájú wọn ṣàrólé lórílẹ̀ wala yumakinanna lahum dinahum alladhi irtada lahum ẹ̀sìn wọn tí wọ́n yọ́nú sí islam ìmọ̀ ọlọ́run lọ́kan ọlọ́run ó bá wọn fi rinlẹ̀ lórí ilẹ̀ wala yubadilannahum min ba'di khawfi amna lẹ́yìn ìbẹ̀rù ìpayà tí wọ́n ní lórí ilẹ̀ táwọn ẹlẹ́bọ òjé wọn ó gbádùn yìí ọlọ́run ọbọ̀ wàá fi jàrọ̀ fún wọn ìfàyàbalẹ̀ wọ́n dẹ̀ lè fàyàbalẹ̀ yá àbùdù náà ni wọ́n máa sìn ní láàyò ṣìrìkù náà bí ṣe à wọn ò ní ṣe bọ́ pẹ̀lú mi rárá bó ti wẹ̀ kó máa wà mẹ́ káfàrọ̀ bá dàdálík ẹ̀ ń bá ṣe kẹfìrí lẹ́yìn eléyìí fa ulẹ̀ ìkà òmùlẹ̀ fàásìkò àwọn nípò kí olùfojúlẹ̀ ṣẹlọ́n fàṣòro fàṣàrùtò lè àṣàṣì àfààní májẹ̀mú ìpìlẹ̀ àṣàrùtù àṣàṣì yù májẹ̀mú ìpìlẹ̀ lè násìrì fún àrànṣe látọ̀dọ̀ ọlọ́run wà tawhid ní mọ́lọ́n lọ́kàn hmm, kì í ṣe káwọn àfààní ah, ó yẹ kí èèyàn ní mọ́tàgbà mọ́lẹ̀ o ah, èèyàn jẹ́ àfààwò lóògùn ah, ó tán kì í ṣe oògùn kì í ṣe bọ ṣíṣe ní ó jẹ́ ká rí àránṣe lọ́dọ̀ Ọlọ́run torí pé àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba wọn ò ṣẹbọ hmm, wọn ò ṣẹbọ rárá wọn ò ṣe oògùn kì í ṣe oògùn làwọn lò pé àfà <laughs> ò ní àlùwò ò ní ilé òsì kankan ojú lásán òkú tán kò sí yẹn tá a fà ń sọ nìyẹn Ọlọ́run fúnra rẹ̀ máa ràn wá lọ́wọ́ tá a bá ti dúró lórí ìmọ̀ Ọlọ́run tá a jìnnà sí morogun pẹ̀lú ọlọ́run tá a ṣẹ̀bọ̀ tá a sì sin lọ́run tá a nígbàgbọ́ òdodo fúnra ẹni náà sùn máa wà. ìpín kẹta àfààní alkismul salisu minal ulama'i wad du'ati àwọn ìpín kẹta nú àwọn àfáà àti àwọn olùpèpè sọ́dọ̀ ọlọ́run ni tárọ̀kù dá àwàtà ilẹ̀ tawhid àwọn èèyàn ń gbé ìpèpè lọ síbi tawhid jùlẹ̀ wàmùhárọ̀bàtà ṣírkì wọ́n sì gbé ìmọ̀ gbógun ti ẹbọ lórí ilẹ̀ yẹn pé ìmọ̀ amórogún pẹ̀lú ọlọ́run kan máa ṣàlàyé kan máa takò wọ́n gbé jù ú lẹ̀ kí ni ìdí tí fi gbé jù ú lẹ̀ khawfan min mahajamati an-nas lahum torí pé wọ́n ń bẹ̀rù àtakò àwọn èèyàn aw khawfan ala wadha'ifihim àbí wọ́n ń bẹ̀rù iṣẹ́ tí wọ́n ń ṣe bóyá ká mọ̀ sáàkì wọn wà máa rọ kízi in àwọn àyè tí wọ́n wà hmm, sẹ́ńtàsì wọn àwọn bùdó wọn wọ́n ń bẹ̀rù فكتموا العلم الذي أمرهم الله بتبليغه للناس wọ́n wá fi pamọ́ kí ni wọ́n fi pamọ́ ìmọ̀ èyí tó ṣe pé ọlọ́run pa wọ́n láṣẹ pé kí wọ́n mú dògóńgó fáwọn èèyàn wàhákọ àléhìm qawluhu ta'ala látara bẹ́ẹ̀ ọ̀rọ̀ tọ́lọ́run bá sọnù kúránì ó bá dààmú ṣẹlẹ̀ wọn lórí gbọ́dọ̀ ọlọ́run ti sọ Suratul Baqara sura two àyà one hundred and fifty nine sura two aya one hundred and fifty nine sura ẹlẹ́ẹ̀kejì aya kọkàndínní ọgọ́jọ kí lọ́lọ́run wí ọlọ́ni inna alladhina yaktumuna ma anzalna minal bayyinati wal huda min ba'di ma bayyanahu linnasi fil kitabi ulaika yal'anuhumullah wa yal'anuhumul la'inun subhanallah ọlọ́run bá alikẹ́ ọlá nínú aya yìí nínú suratul Baqara ó ń ṣàlàyé fún àwọn ènìyàn ó ń ṣàlàyé fún gbogbo wa ká sì gbọ́ yékéyéké pé ká gbọ́ àyà náà kí a gbọ́ yékéyéké nǹkan tí ọlọ́run ọba àlékè ọlá èyí tí ó ń sọ fún wa ń bẹ̀ sura two àyà one hundred and fifty nine Allah ta'ala sọ wípé iná lẹ́dí náà. dájúdájú àwọn tó ṣe pé yàtúmùnà mọ́ anzalina tí wọ́n fi pamọ́ nǹkan tá a sọ kalẹ̀ mínàlùbàyìnà nínú àwọn àlàyé wàlíhúdà àti ìmọ̀nà mímbáàdì lẹ́yìn tó ṣe pé màbàyànà olìnà àti ṣàlàyé rẹ̀ fún àwọn ọmọ ènìyàn. Hmm? filikita bínú tíra wùlẹ́ ìka gbogbo àwọn wọ̀nyí yàrá àánú mọ́lọ́ òun ni ọlọ́run ọba ṣẹ́bi lé lórí tí wọ́n bá lọ́lọ́run ṣẹ́bi lé yẹn kó gbé wọn jìnnà sí kẹrẹ̀ wáyẹ̀lá anuhumula ìlọ́n gbogbo àwọn ṣẹ́bi-ṣẹ́bi wọ́n sì máa ṣẹ́bi lé òǹtọ̀ náà lórí. sọ́fẹ̀ pé àwọn tí wọ́n fi pamọ́ yìí tó ń fọ̀rọ̀ ọlọ́run pamọ́ ọlọ́run ọba ṣẹ́bi wọn o àwọn ṣẹ́bi náà ó máa ṣe kí wọ́n ò máa ṣẹ́bi lé wọn lórí. nínú sura thirty three sura tí mò ń kà lọ ìmáṣí máa kà lọ síwájú ṣùgbọ́n mo fẹ́ mú sura thirty three àyà thirty nine àfààní wàkọ́lá ta'ala fi hákì du'at ọlọ́run sọ nípa ẹ̀tọ́ àwọn olùpèpè sójú ọ̀nà ọlọ́run alladina yubalaguna risalatillah àwọn tí wọ́n ń mú iṣẹ́ ọlọ́run ọba dógóńgó wa yakhshawnahu wọ́n sì ń bẹ̀rù ọlọ́run wàlá yakhshawna ahadan illa Allah wọn kì í bẹ̀rù ẹnì kankan àyàfi Allah àkọọ́lá sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run tí kí àtọ́lọ́lọ́run bẹ́ẹ̀ fún sọ wípé man katama ilman ẹ̀ ń bá bí mọ̀tà paná alìjàmà Allahu ìgbèlèjà mímínà náà lọ́wọ́ Ahmad lọ́wọ́ adísùn sọ̀yì àdísì gan ọ̀dọ̀ Sheikh Al-Albani mo ti kọ́ rí nínú tíra àwọn jilbab al-mar'ati al wọn ni ànábì sọ pé man katama ilman tẹni tó bá fi ìmọ̀ kan pamọ́ hmm, ó mọ̀ pé ìbọn ni kíní ò sọ fáwọn èèyàn wọ́n ti ẹ̀ lọ́wọ́ rẹ̀ ò dáhùn tàbí ó yí alìjámà ọlọ́hù fìlìjáàmì ọlọ́run fi ìjánu náà sí ẹnu rẹ̀ ní ojo àlìkíyàmà tí mo wá ń bá bọ̀ lẹ́ẹ̀kan bá gbọ́rú ọ̀rọ̀ yìí lẹ́ni tó ti ń ti àwọn èèyàn lọ́nà pé kò sí ní tó burú a ṣe oògùn gbàdí wa túbá ọlọ́ọ̀ni àwọn ìyẹn ilẹ̀ lèdí ilẹ̀ tààbù àwọn tí ò ní rí ìṣẹ́bilé lórí tọlọ́hun tọlọ́hun ò ní ìṣẹ́bilé lórí the cause of Allah ló ń jẹ́ bẹ́ẹ̀ tí ò ní gbé jìnnà sí kẹrẹ ni alẹ́dí ilẹ̀ tààbù tí wọ́n ronú kúwàdà wà asùlàṣù wọ́n wá ṣe àtúnṣe wà báyìí yànú wọ́n tún wá ṣàlàyé yẹn ni pé wọ́n tún ń ṣàlàyé fáwọn èèyàn pé gbogbo ohun táwọn sọ tẹ́lẹ̀ irọ́ ni o kò rí bẹ́ẹ̀ o ẹbọ lílé yẹn máa ń ṣe o ẹbọ lílé yẹn máa ṣe o wọ́n ń ṣàlàyé fáwọn èèyàn fa ùlà ìkà ọlọ́ni àwọn wọ̀nyí àtúbù àléhìn àwọn ni màá gbàrò ní pìwàdà wọn wàá nà tàwáàbù rahim òun ọlọ́run sì ni àtàwáàb ọba tí màá gba ìrònú lọ́pọ̀lọpọ̀ àròhìm ọba oníkẹ́ nkùtì torí náà kọ́lọ́n ó sànù wa àwọn ìpín kejì lọ nínú àwọn àfà àwọn tó ṣe pé wọ́n mọ̀ òdodo yẹn ṣùgbọ́n wọ́n fi pamọ́ nítorí pé wọ́n ń bẹ̀rù jíjẹ mímu wọ́n ń bẹ̀rù níná lílo wọ́n ń bẹ̀rù kíṣẹ́ kan mọ́ bọ̀ mọ́ wọn lọ́wọ́ wọ́n ń bẹ̀rù páwọn kan ò ní pa wọn lé mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ìpín alákọ̀ọ́kọ́ kò ní àwọn tó ṣe wípé wọ́n gbàgbọ́ yí ẹ̀ dáadáa hmm? àwọn gbàgbọ́ yí ẹ̀ wọ́n sì ń pèpè sí kùránì àti súnà òun ni ọ̀pákùtìlẹ̀ wọn tí wọ́n fi máa pèpè àwọn ẹlẹ́ẹ̀kejì ó làwọn tí wọ́n wó ìpèsídìí tawhidi túútú wọ́n gbà dànù wọn ò tiẹ̀ pèpè sí rárá ọ̀rọ̀ irun àwẹ̀ nǹkan kan làwọn máa sọ bí ẹni pé àwọn ò gbọ́ ntọ́lọ̀ ń sọnu kùránì wípé béèyàn bá ṣe bọ gbogbo nǹkan táwọn pèpè sí yẹn ló máa bàjẹ́ sún ò ṣàlàyé àwọn ìpín ẹlẹ́ẹ̀kẹta àwọn ìyẹn gbé ìpè sí wọ́n gbé ìpè sí ojú ọ̀nà tawhid ìmọ̀lọ́run lọ́kan àti ìmọ̀ kìlọ̀ fáwọn èèyàn nípa ẹbọ tó lè ba gbogbo iṣẹ́ jẹ́ àwọn gbé jù sílẹ̀ ìdí táwọn fi gbé jù sílẹ̀ ní tiwọn ni pé wọ́n ń bẹ̀rù bóyá ṣe kó mọ̀ bọ́ lọ́wọ́ lọ́wọ́ bóyá nítorí tí wọ́n rí jẹ àbí wọ́n rí mu àbáwọn àpọ́nlé kan tí wọ́n rí kó mọ̀ bá a lọ àwọn wọ̀nyí la sọ pé ọlọ́run láàánà wọn àwọn yìí ọlọ́run máa fi ìjánu iná sẹ́nu wọn lójú àlìkìyàmà wàlkísmù rọ́ọ̀bì àfáàní ìpín ẹlẹ́ẹ̀kẹrin minal ulama wal mashayikh nínú àwọn àfáà àtàwọn àgbààgbà mẹ́rin yóò áàrìdì dáwà ila tawhidillah náà tó ń takò ìpèpè lọ síbi ìmọ̀lọ́n lọ́kan fi du'a'i wahda níbi ìdí àdúrà tá à ń ṣe pé nìkan ni ká máa pè wàhádà mi dùá ẹ̀rọ ìrìlà pé àwọn gbọ́dọ̀ pé àwọn ẹlòmíì mìíràn làbíyà ń tọ́ wọn ò bá àjànà bíi wàlẹ̀ àwòlíyà kìbá jẹ́ wòlíì ní wàlẹ̀ àmúwát àbókù ká mọ̀ pé wọ́n hmm. ah, àwọn yẹn ń takò lè anna òun yuji zuna dalik àwọn wọ̀nyí wọ́n ń takò àwọn tó ń pèpè lọ síbi pé ká gbé ìmọ̀ pé nǹkan mí ìyàtọ̀ sọ́lọ̀ ń jù sílẹ̀ bóyá ànábí ọlọ́run ni o bóyá àwọn wòlíì ni o bóyá àwọn òkú ni o àwọn yẹn ń takò wọ́n lè anam yóò jí zuna dàrí torí pé àwọn sọ pé da àwọn yẹn sọ pé a lè ṣe bẹ́ẹ̀. wáyé sọfì fún ilẹ̀ àyà àti àlùwárìdà fi tàdírì mi dùn àyàgọ ìrìlà àwọn àyà kùránì tó wá lórí ìkìlọ̀ nípa ìmọ̀ pé nǹkan mi yàtọ̀ sọ́lọ́hún fi hákìlì mushrikina wàá náwó láà yujadu ahadun minal muslimina dakhilu fi shirki wa ka'annahum lam yasma'u qawla ta'ala qawlahu ta'ala alladhina amanu wa lam yalbisu imanahum bizulmi ulaika lahum la'amnu wa hum muhtadun àwọn wọ̀nyí àwọn àyà tí ọlọ́run ọba sọ tó fi ń kì wá nílọ̀ nípa ká máa pe nǹkan mí yàtọ̀ sọ́lọ́run tó ń sọ fún wa nípa ẹbọ hmm? àwọn wọ̀nyí wọn ó yí padà ìtumọ̀ míì ni wọ́n máa ń fún un bí ẹni wípé a ò rí ẹnìkan nínú àwọn mùsùlùmí tó kó sínú ẹbọ wọn ni gbogbo mùsùlùmí tí wọn bá ti ní mọ ní kò sí mùsùlùmí ìṣẹlẹbọ mo ti gbọ́ náà rí o àwọn whatsapp wọn ní whatsapp àwọn èèyàn ó sọ wípé ẹlòmíì ẹ ìwọ rafa tó ń pín ná wọn ò mọ sọ bẹ́ẹ̀ ìwọ ló ń pín ná fáwọn èèyàn ìlànà hmm, bíi sọ sọlọlá ayélujára pẹ̀lú wá ti kírun ọmọ àjẹ náà ní bá ṣe láéláé lọlá tó náà tí wọ́n bá jẹ láìláìláìlá ògidì ọmọ àlùjànnà náà wọn táwọn ò máa sọ nìyẹn wọn ò ní jẹ́ káwọn èèyàn ó gbọ́ yé pé téèyàn bá ṣe lá ilaha illallah olóòótọ́ bánà bí ṣe wí yóò jọ máa àlùjànnà ṣùgbọ́n kí ni májẹ̀mú tó fi jọ máa àlùjànnà yẹn wọn ò ní já àwọn èèyàn ó mọ̀ pé ó ní májẹ̀mú wọn ò ní já káwọn èèyàn ó mọ̀ wípé láìláìláìlá ọ̀tá sọ nǹkan kan wà tó lè gbà dànù tí ó wò dànù tí ò fi ní ṣiṣẹ́ mọ́ nǹkan tí ó sì gbà dànù òun lẹ̀bọ gẹ́gẹ́ bí àyàtà ti mú wálẹ̀ kan wípé walaw ashraku làhábìtọ ànihùmọ kánú ya'malun tíyẹn bá ti ṣe bọ láìláìlà láti sọ yẹn òṣìṣẹ́ mọ́ o wọn ò ní jẹ́ káwọn èèyàn ó gbàgbọ́ wọn ò ní jẹ́ káwọn èèyàn ó mọ̀ ó kàn máa sọ fún àwọn èèyàn pé bá ti ṣe láìláìlà láò ní problem hmm? lọ́lọ́run ìlàfà ní suratul an'am sura six ayah eighty two ọlọ́run ní alladina amanu àwọn tí wọ́n nígbàgbọ́ òdodo walam yulbisu imanahum bizulmi wọn ò sì dá wọn ò dá pọ̀ mọ́ ìgbàgbọ́ wọn àbòsí ulaika lahumul amnu àwọn wọ̀nyí ni yóò máa bẹ fún ìfàyàbalẹ̀ wa hum muhtadun àwọn ni wọ́n mọ̀nà ẹlòmíràn ẹ̀ ṣe má bòsí lọ́lọ́run sọ pé wọn ò dá pọ̀ mọ́ ìtumọ̀ àbòsí ń bí òun ni ẹ̀bọ̀ torí pọ́lọ̀ ń nínú suratu Luqman sura thirty one àyà pé inna shirka la zulmun ẹ̀bọ àbòsí tó ga ni pé ọ̀rọ̀ yìí náà ń gbà tó sọ̀kalẹ̀ táyà sọ̀kalẹ̀ ń gbà yá ànábì sallallahu àwọn èèyàn béèrè lọ́wọ́ ànábì pé ta ni iṣẹ́ àbòsí ànábì ṣé ẹ̀mọ̀ pẹ́ ni ọlọ́run àwọn tí wọ́n ní gbàgbọ́ òdodo ṣùgbọ́n tí wọn ò da ẹbọ pọ̀ mọ́ gbàgbọ́ wọn wọn máa kírun kí wọ́n tún sóńdè máa pín mọ́ mọ́ dì í wọn máa kírun kí wọ́n tún fi ìfúnpá sápá wọn máa kírun káwọn òkà àlùwò àkàbà oríṣiríṣi kó wà lọ́wọ́ wọn ìkọrùn ìgbàdí wọn ò kírun kí wọ́n tún lọ máa sín ètè kí wọ́n máa sín gbẹ́rẹ́ sórí wọn máa kírun kí wọ́n máa pọ̀fọ̀ kí wọ́n máa pògèdè kí wọ́n máa pàyájọ́ wọn ò máa kírun kan tó lọ máa bá àwọn aláwo ṣèpàdé rédíò wa ò mo ti sọ rí nígbà kan lé akéde ìmọ̀ bóyá wọ́n sọ dì sí nítorí mi sí lọ́yọ̀ state mọ́ ìwọ́n mo ṣúọ̀ dáadáa one hundred percent gbogbo eighties àti early nineties wọ́n máa ń sọ ìpàdé àwọn babaláwo adáhunṣe oníṣègùn àtàfà àti ń jáwé yóò wáyé ní ọ̀sẹ̀ méjì nìbàdàn ṣé wọn fi tán pè lọ́sẹ̀ méjì fún ẹni tó bá mọ̀ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà tí ẹ̀ bá ti débi mọ̀pọ̀ yẹn tí ẹ̀ bá ń lọ sọ́nà di arẹrẹ lọ́wọ́ ọ̀tún báyìí ojúbọ kan wà bẹ́ẹ̀ gbà yẹn bẹ́ẹ̀ ni wọ́n ń pè ní ọ̀sẹ̀ méjì àwọn babaláwo ẹ̀ pé ọ̀kan nínú àwọn ojú odò mẹ́rìndínlógún òun ni ọ̀sẹ̀ méjì hmm? ọ̀sẹ̀ méjì bẹ́ẹ̀ wọ́n á darúkọ àti àwọn àáfàá tó ń jáwé yóò jọ wáyé ńbẹ̀ ọlọ́run ní àwọn tí wọ́n nígbàgbọ́ òdodo wọn ò sì dá ẹbọ pọ̀ mọ́ gbàgbọ́ jù látàbà àtàwọn babalẹ́wọ̀n ń ṣe mítìnì wọn ní iṣẹ́ kan làwọn jọ ń ṣe àwọn èyí nìkan ni yóò máa bẹ fún ìfàyàbalẹ̀ àwọn nìkan ni mùsùlùmí ẹ̀rẹ́ tó ti dá ẹbọ pọ̀ mọ́ gbàgbọ́ òun ti bàbá pọ̀ yìí jẹ́ wọ́n mú tàdún àwọn ni wọ́n mọ̀nà ọlọ́run ṣàánú wa fàṣírkù kásábalẹ̀ ààyà kọ̀díyàkọ̀ òfin ìlú mùsùlùmí wàlímọ́ọ̀mìnà bí àyà ìṣe wáyé ó fi hàn pé ẹbọ mùsùlùmí lè kó sínú ẹ̀ onígbàgbọ́ òdèdè lè kó sínú ẹ̀ káàmọ́ wà wáàkì olè àná àfáàgbò ṣe ń ṣẹlẹ̀ lónìí fi kàfíìrín minal biladi islamiyya ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú islam ga wàá wùlá ilẹ̀ dínà yorùbá hùnà lè náà sì dùn àárọ̀ irílà àwọn afáwọn yìí tá ń sọ yìí wọn ò máa ṣe lẹ́tọ̀ọ́ fáwọn èèyàn pé wọ́n lè pé nǹkan mí yàtọ̀ sọ́lọ́run hmm? wà dáfnà fìlì masajid ká máa sìnkú sínú mọ́ṣáláṣí wà tọ́wáàfà haúlà kùbúr pé ká lọ́ máa yí sàárè epo àìlọ́bí sàárè ti nàìjíríà àwọn èèyàn máa lọ Senegal wọ́n lọ síbi sàárè Ibrahim Niyas wọ́n lọ máa yí epo hmm, àwọn èèyàn kò ń bí eh, sàárè Ali wọ́n làwọn ń wá lọ ní Niger àwọn mìíràn làwọn wá sàárè Hussein lọ. Hmm, ní Karbala oríṣiríṣi àwọn yóò ní wọn lọ yí sàárè epo ẹlòmíì ò lọ sí Egypt ní Misra ń láwọn wá ìsàárè Imam Ṣàfi lọ ẹlòmíì ò lóun lọ Sokoto ń wá sàárè wọn Usman bunu fúdì Usman dafodi ò lọ ẹlòmíì ò lọ Abẹ́òkúta ó lọ bí sàárè Tajulẹ̀ Adabi hmm, ẹlòmí olóhùn lè kó òun lọ sí sàárì bàbá Adamu Amorikas ẹlòmí olóhùn lọ Ọlọ́run òun fẹ́ lọ sí sàárì bàbá Kamali àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ah, oríṣiríṣi sàárì sàárì sàárì àwọn míì lọ Jẹ̀bú wọ́n wá sàárì Ah, bílíkìsù ṣùgbó hmm, wọn níyàwó suleiman pé ọmọ ọmọ ìjẹ̀bú ni nígbà tó dàgbà tó fẹ́ kú suleiman yẹn ni bílíkìsù tá sọ yìí o bílíkìsù wọn ni ó wá kúrò bẹ́ẹ̀ ó wá wá sílùú ẹ̀ padà níjẹ̀bú wọn ní sàárì rẹ̀ wà bẹ́ẹ̀ àwọn lọ bí sàárì yẹn gbogbo wọn wọn lọ tọrọ àdúrà bẹ́ẹ̀ náà àti ìlérí fún àwọn ọ̀rẹ́ ọlọ́run lọ́dọ̀ tiwọn àwọn ẹni eré àwọn àwọn wòlíì ẹni tó ti kú àwọn èèyàn lọ ìkejì ara kejì hmm? wọn ní àwọn ń wá bàbá Joseph bàbá lálọ́ọ̀lá lọ ọbẹ̀ mi wá síkà rẹ̀ wọn làwọn wá sàárè eh, Orímọládé tó dá kérúbù àti sẹ́ráfù lẹ̀ wọn làwọn wá bọ̀ ńbẹ̀ àwọn mi ò lọ sí iléṣà àbí tí wọ́n sin ọba sí oríṣiríṣi káàkiri káàkiri àwọn mi ò gba eh, ẹdẹ lọ ọ̀dọ̀ bàbá àbíyè tó ti kú eh, kódà àwọn tó oríṣiríṣi gbogbo ẹ̀ ó pọ̀ káàkiri ní orílẹ̀-èdè nàìjíríà àti káàkiri àgbáńlá ayé ah, àwọn èèyàn máa lọ bí sáré èèyàn wò lọ máa tọrọ nǹkan bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlòmíì ò lọ sí mọ́ka kùsìdì tó fi lọ mọ́ka ó fẹ́ lọ màdínà kó lọ bẹ sáré ànábì wò kí epo kàn fẹ́ lọ bẹ̀ wò fẹ́ lọ tọrọ nǹkan bẹ́ẹ̀ ni àti wàgọ́ ìròhà àti míì minali bídà ìwà lè mú kàrọ tínú àwọn àdáadáalẹ̀ àtàwọn nǹkan tó kàn kọ tá a fi ṣẹrí tí ò fọwọ́ sí i hmm? gbogbo àwọn wọ̀nyí àwọn afá eléyìí gbogbo ẹ̀ ní ó sọ pé tọ́ ni kò sí ní tó burú ó jẹ́ tètè lọ tọrọ níbi sàárì ẹni báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. وقد حذر الرسول صلى الله عليه وسلم منهم قال فقال Ànábì sì ti kìlọ̀ fún wa ó kì wá ń lọ ó kìlọ̀ fún wa nípa irú àwọn àfáà báyìí nígbàtí ànábì ní ìnáma àkọ́ọ̀fù àlà ummatil a'immatal mudallin àwọn tèmi ń bẹ̀rù náà àwọn ìjọ mi ní àìmọ̀ àwọn àfà àwọn ìmáàmù àwọn aṣáájú al-mudallin tí wọ́n ń sọ àwọn èèyàn náà mọ́ntírì ló gbà wá dé sọ yìí. wà á jábà ahadu mashayikh al-azhar sabikina ala su'ali hawla jawasi salati la qabri faqad limada la tajuzu asọ̀láàtù ilà kọ́bìrì wà ẹ̀rí wọ́n ní nígbà kan ìkan náà àwọn àáfàá àgbà ní azeari ìyẹn ní ní orílẹ̀-èdè Egypt nìyẹn Jamia azeari ilé ẹ̀kọ́ tó gbajúmọ̀ tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ ó ń dáhùn ìbéèrè lórí pé ṣé a lè máa kírun sí sàárè onílé má látàjú sọlá tó ilà kọ́bìrì وهذا رسول الله في المسجد والناس يصلون إلى قبره بينما rí ẹgbọ́n tó sọ لماذا kìí ṣe لا تجوز الصلاة إلى القبر táàfin ní máa kírun sí sáré táàfin ní dojú kọ sáré láti kírun وهذا رسول الله ìbánabìrì في المسجد ní mọ́ṣáláṣí ìyẹn ní Madina والناس يصلون إلى قبره ìṣèbáwọn yẹn kírun sáré ànábì bainama rasul àfáà ní bó yudifan fi masjidihi kìí ṣe inú mọ́ṣáláṣí ànábì ni wọ́n sin ànábì sí o ibi tí sáré ànábì wà yẹn nígbà tánábì fi wà láyé kìí ṣe mọ́ṣáláṣí níbẹ̀ o ìgbà tánábì kú tán nígbà náà lọ́hùn ibi tí wọ́n sin sí yẹn kìí ṣe inú mọ́ṣáláṣí o mo rò pé ti yé dúfínà fi bayti àìṣà yàrá ìyàwó àìṣà ni wọ́n sin ànábì sí o bẹ̀yẹn ilé ìgbé níjọ́ náà ní o wákọ̀dì náà ha àní sọ̀láàtì ìlàlù kùbúrì ànábì sì ti ṣe léwọ̀ pé ká má dojú kọ sàárè kírun ká má kírun sí sàárè o àlè sìnkú sí mọ́ṣáláṣí o ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí ilẹ̀ yorùbá nílùú míì bàbá ti rẹ́ni kan lè wòlíì bàbá yẹn wọ́n lọ sin síbi tá à ń dojúkọ kírun bíi kíbla omi wọ́n sin sẹ́yìn mọ́ṣáláṣí omi ìlẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí àìlómi ìlẹ́gbẹ̀ẹ́ bàbá yìí olóṣè wàhálà tí wọ́n fi dáwó mọ́ṣáláṣí ẹ̀sìn síbí kí wọ́n lè máa rántí ẹ̀ ìmáàmù àkọ́kọ́ nílùú yìí ní ẹ̀sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò bá mu ibi tí wọ́n sin ànábì sí yàrá Aisha ni nígbà tí wọ́n ń kọ́ mọ́ṣáláṣí tèrò ń pọ̀ sí tí wọ́n fẹ́ ní ọ̀kan náà àwọn òmọ̀rọ̀ àwọn aláṣẹ ni wọ́n fẹ́ sà ni wọ́n fẹ́ mọ́ṣáláṣí kọjá abẹ́ àwọn afáàsì sọ́njọ́ náà pé ẹ fẹ́ lọ́ọ̀ náà bòmí ẹ má jẹ́ kí sáré wọn abẹ́ nígbà jẹ́ pé aláṣẹ ni wọ́n kò sí tá a lè ṣíjú ká ṣàlàyé náà lọ wallahu ta'ala alam ìdí ni tí wọ́n fi mọ ògiri mẹ́ta wọn ò ṣe lógiri mẹ́rin kó mọ̀ dípa àríbi kan dojúkọ wọ́n fi ipò sàárì ànábì sallallahu alaihi wasallam àtàwọn àlàyé lórí ẹ̀ńjọ́ mi tọ́rọ̀ bá débi àmọ́ ṣàlàyé ẹlẹ́kùnrẹ́rẹ́ torí náà kì í ṣe gbà láàyò wa min du'a'i rasul nínú àdúrà tánà bí n ṣe ni pé Allahumma inni a'udhu bika min ilmin la yanfa olúwa ọlọ́run o mo ṣáájú ọ níbi ìmọ̀ tí ò ní wúlò ọ̀rọ̀ àfáà yẹn tó fi ń sọ̀rọ̀ yẹn ni pé àfáà yẹn ń ṣe ìmọ̀ rẹ̀ ò wúlò fún ela alamu ugbọ́ ìrì wàlà àmẹ́lùbíhì wàlà ìbádìlùmínà àkìláàkì ọlọ́run ṣàánú wa torí àsìkò mo fẹ́ parí ọ̀rọ̀ yìí lónìí ṣàlá hmm, fẹ́ parí ẹ̀ kódà bó ṣe wákàtí kan anẹ́sù àkọ́dù bìkàlámì mọ̀ṣáyí xìxìm wà tọ́ rúhùn fi màṣíyàtì láì ẹ̀rí àwọn ìpín kẹrin nìyẹn náà àwọn àfa ká pe ẹlòmíì yàtọ̀ àwọn sọ pé tọ́ ni pé kò burú a lè lọ síbi sàárẹ̀ àwọn wòlíì àwọn àfa àwọn ènìyàn ọlọ́run ká lọ tọrọ nǹkan bẹ́ẹ̀ àwọn sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí ò wọlé ni o a lè lọ bí sàárẹ̀ ànábì ká lọ máa tọrọ nǹkan bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí ò wọlé ni o oríṣiríṣi ìtàn láti gbọ́ ẹ̀rí mo ti sọ kan tí mo gbọ́ afa kan sọ wasailu mutakọbala jazaru mutẹrin harirun wajana tukẹ tó lẹni tó kọmọdì yẹn fi ànábì ń gbà tánábì wòsàn lọ́nà wo ni anabi ti kú ẹnìyẹn kò lè sọ̀rọ̀ odi ni ayaya ni ìyẹn pé odi ni kò lè gbọ́ràn ayaya ni kò lè sọ ẹ àmọ́ afọ́jú ni kò tún lọ́wọ́ kò lẹ́sẹ̀ ó wá dúró síbi sàárẹ̀ ànábì àwọn èèyàn náà kí lòun wá ń bi ó lòun wá dúró tànábì kí ló máa jẹ olóhùn oúnjẹ wa ànábì lòun ó máa jẹ kí ló máa mú olànábì lòun ó máa mú tí wọ́n sọ nìyẹn o wọ́n nígbà tó pẹ́ tó wọn kókó wọn ànábì lànábì wa yọjú sí láti inú sáré pé arákùnrin kí ló ń fẹ́ subhanallah ẹ wà dá parọ́ irọ́ ni o ó pé òun fẹ́ wòsàn ni ànábì wa ni ló wá wòsàn apá rẹ̀ kan jáde ní parapara ẹsẹ̀ jáde parapara ojú là òun làbẹ̀ wọ́n ní ló wá fi kọ́mọ́dì tó fi yàn ànábì irọ́ burúkú irọ́ gbùù tí ò jọ bẹ́ẹ̀ ẹ bá ní tíra yẹn àlùwọ̀sáìlì mùtàkọ́wọ́lá ẹ̀rọ kọ àwọn àfáà tó kọ́ hmm, àǹfààṣá sí ẹ̀rì ń bẹ irọ́ ni irọ́ burúkú ni hmm, ó là wà ń bẹ torí náà kò bá mu ànábì ṣe lè wọ̀ ká máa lọ bí sàárè kódà sàárè ànábì ànábì ní allahumma la taj'al kọ́bìrì àárín ìdàn yorùbá tí wọ́n ṣe sáré mi ní àpésìn o tàbí wàá mọ̀ sí hmm? lọ́wọ́ ṣàánú wa nínú ìdí tí wọ́n fi sin tọ́lá ìlómi lè béèrè kí ló dé tí wọ́n sin ànábì sínú yàrá Aisha nínú ìdí ni pé wọ́n ní àwọn sọ̀hábà ń sọ ńjọ́ náà wípé ẹ̀sìn tí ìyá àwọn èèyàn dáadáa bàbá sin ànábì síta àwọn èèyàn lọ́ máa pé sin sàárè ẹ̀sìn inú ilé wọn ò ní ráyè wà máa pé sin táwọn ò fi ṣàlàyé tí èè kárí torí pé kálukú ò máa wá láti ìlú ẹ̀ ni torí pé ìṣesí àwọn èèyàn tẹ́lẹ̀ nìyẹn gẹ́gẹ́ bá nàbí ṣe sọ nígbà tí Umu Habiba tí wọ́n dé láti Abasha ìyẹn ní Ethiopia nígbà tí wọ́n ṣe ìjìrà lọ bẹ̀ pé òun rí àwọn eh, sàárè nínú mọ́ṣáláṣí nínú ṣọ́ọ̀ṣì ń tànàbí ni àwọn nasara nìyẹn táwọn ẹni eré kan bá ti kú àbáwọn ànábì wọn kan bá ti kú wọn lọ sin wọn sínú ilé ìjọsìn wọn máa pèsè kọlọ́n kó ṣàánú wa ẹlẹ́ẹ̀karùn-ún ní kásẹ̀ rẹ̀ ó ní anásùlẹ̀ ní àkọ́dù àwọn ìpín karùn-ún ní àwọn ènìyàn tí wọ́n mú bìkàlámì mọ̀ṣáyìí ọ̀rọ̀ àwọn àáfàá wọn ni wọ́n gbá mú tí wọ́n máa tẹ̀lé wa àtọ̀rọ̀hùn fi máa ṣì àtìláì wọ́n sì máa tẹ̀lé wọn níbi ìyapa ọlọ́run àwọn eléyìí wọ́n ti yapa قول رسولهم صلى الله عليه ànábì tó sọ pé la ta'ata li makhlukin fi ma'siyatil khaliq kò إذا tẹ̀lé alimakhluk ẹ̀dá kan fi ma'siyatil khaliq níbi ìyapa dẹ́dá wọ́n mọ̀ pé táwọn afáà sọ yẹn ò sọ ẹ́ wọ́n láwọn afáà yẹn ni ó jẹ́jọ́ tẹ́ bá ṣàlàyé fún wọn pé ẹ̀wọ̀n tó lọ kí láàfáà yín sọ ó ní alílọ́bí sáré lọ nǹkan ẹ̀wọ̀ àyà kùránì ẹ̀wọ̀ súnà wọn nígbà ẹ̀ ẹ̀ àmọ́ ń gbà táwọn afáàyàn ti sọ àwọn ní ìjẹ́jọ́ rẹ̀ àwọn máa ń ṣe subhanallah ànájì ni ẹ mọ́ tẹ̀lé ẹ̀dá kankan ní ìyàpá àṣà àdẹ́dà tẹ bá ti rí pé ntẹ́ni sọ ò bá mú ẹ tètè kú lẹ́yìn ẹ̀ ẹ mọ́ sọ pé afá wa ni ẹ mọ́ sọ pé ọ̀gá wa ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ afá ni sáwọ́fà yandamuna yawmal kiyama àwọn wọ̀nyí ó padà kábàámọ̀ níjọ́ gbèǹde alàtọ̀ àti lórí pé wọ́n ń tẹ̀lé wọn haithu la yanfa'uhum nadam níbi tí àbámọ̀ ò ti ní í ṣe wọ́n láǹfààní qala ta'ala ọlọ́run bá àlékè ọlá sọ yasifu adhabal kafirina wa man sara ala tariqatihim nígbà tó ń ròyìn ìyà tí ó jà àwọn kẹfìrí àti gbogbo àwọn tó bá rìn ojú ọ̀nà àwọn nínú suratul ahzab sura thirty three aya sixty seven thirty three aya sixty seven ọlọ́run yawma tuqallabu wojú umfin náà ọjọ́ tá a dojú wọn kọ náà yakulun wọn wà máa sọ ya lẹ́yìn tánà ó ṣe fáwọn atọ́nà lọ́wọ́ atọ́nà rọ̀ṣúlà àwọn ọba yóò mọ̀ ṣe àwọn ọba ti tẹ̀ lọ́lọ́run àwọn ọba ti tẹ̀ lójúṣẹ́ wàkọ́ọ̀lù wọn à ń sọ báyìí pé rọ̀bánà olúwa wa iná tọ́ọ̀nà sáadátànà àwọn aṣáájú wa la tẹ̀lé olúwa wa àwọn aṣáájú wa la tẹ̀lé wọ́n kú bàrọ̀ àná àwọn àgbààgbà la tẹ̀lé fàdọ̀lúnà sàbílà fàdọ̀lúnà sàbílà wọ́n sì ṣì àwọn lọ́nà ọ̀bánà olúwa wa tí ń bẹ ẹ̀fẹ́ yìí ní minala adab ṣe yá wọn ní àdìpèlé ìyẹn ní ìlọ́po méjì ni ó ṣe yá wọn wàlẹ̀ àánihùn láàrin kàbírọ̀ kó sì ṣẹ́bi tó tóbi lé wọn lórí gbé jìnnà síkẹ̀ rẹ̀ ẹ̀rí níjọ́ náà àbámọ̀ yẹn wà ní bámá agbára yìí ò ní bá mọ̀ kọ́lá ibn kathir fi tafsir al-aya àfáàwà ah, alhafiz imaduddin ibn kathir inú tafsir wọn tafsir al-quran al-azim ó sọ nípa aya pé ayé اتبعنا الأمراء والكبراء من المشايخ مشايخه ó ní àwọn tẹ̀lé àwọn aláṣẹ àtàwọn àgbààgbà nínú àwọn kọláfúnà rọ̀sùl àwọn sì yapa àwọn òjíṣẹ́ àtàkọ́dìnà àna àyíǹda òǹṣe àwọn rò pé nǹkan kan bẹ lọ́dọ̀ àwọn àfáà yẹn ni ṣe fún wa mọ̀ tàn yẹn jẹ́ yàfa rẹ tó bá ti tẹ̀lé ọjọ́ tó ń kálukú hmm, tí ó tò bí ìmáàmì eh, ká gbé wọn dìde pẹ̀lú àwọn àfáà wọn ni àwọn àfáà ni ṣáájú fún yín àwọn làwọn ó yan yọ yín ẹ bá ti tò sẹ́yìn àwọn ẹ̀ níṣòro àwọn làwọn ó gbẹ́jọ́ yín rò wà á nà wọn àlàṣe ìn wọn rò pé wọn wà lórí nǹkan kan ní fàyídà òun lè sọ àlàṣe bẹ́ẹ̀ sì làwọn àfáà tó ṣì wọn lọ́nà ẹ ò sí lórí nǹkan kan orí àánú ni wọn wà níjọ gbèǹde wọn ò ní ní kápẹ kan yà ọ ma la tamliku nafsun li nafsin ṣe à wàlà amúru yà ọ ma ìdèlélà ọjọ́ tí ẹ̀mí kan ò ní ní kápá àti ṣàǹfààní fẹ̀mí kejì wàlà amúru gbogbo tí ń jẹ àṣẹ ìjọ náà pátápátá ti àlá ni ọlọ́run kì yóò là wá ń bẹ̀ eléyìí ni a fi kásẹ̀ àlàyé àkọ́kọ́ tànàbí sọ nínú àwọn ẹ̀ṣẹ̀ apanirun méje àṣebẹ́rẹ́gbógun díẹ̀ ó fẹ́ tóbi wákàtí kan àti ló fifty one minutes by eighteen seconds ọlọ́run kò ṣàánú wa sọ̀ntorí náà àwọn ìpín àwọn ibùdó mẹ́rin táwọn afáà dúró sí ní mẹ́rin ni wọ́n nípa ọ̀rọ̀ ẹ̀bọ ìmúrogún pẹ̀lú ọlọ́run ìmọ̀ọ́lọ́run lọ́kàn yìí àwọn tó kàn yìí ni àwọn èèyàn tí èsì àáfà ṣùgbọ́n wọ́n máa ń tẹ̀lé àwọn àáfà tí wọ́n máa ń sọ̀yàn nù wọ́n hmm. mọ̀ pé ṣèbá àáfà ni wọ́n àìtẹ̀lé àánú o torí pé èèwọ̀ ni ká tẹ̀lé ẹ̀dá ní ìtàpá sí àṣẹ àdẹ́dà àwọn méjèèjì ní òjò wọ náà tí wọ́n sì jọ máa kábàámọ̀ ìjọna àbámọ̀ ò sì ní í bámọ̀ kọ́lọ́hún kó làwọn bẹ̀ torí náà ẹ má tẹ̀lé ẹnikẹ́ni láti sọnù tẹ́ bá ti rí ẹ̀rí pé nǹkan tó sọ kò bá mu gẹ́gẹ́ bí ní ìṣẹ̀lẹ̀ lọ́wọ́lọ́wọ́ lẹ yorùbá nìsín àti káàkiri àgbáńlá yìí àwọn yóò sọ ọ̀rọ̀ tí ò bá mu àwọn yóò tún máa hó tẹ̀lé wọn tẹ́ bá sọ wọn ní ṣe bá fà ní wọn ẹ wọn sì pé àwọn wọn ò lè sì pé ẹ̀yin o Ọlọ́run ṣàánú wa Allahumma rabbana rabbana atina fid dunya hasa Allahumma inna na'udhu bika min an nushrika bika shay'an na'lamuhu wa nastaghfiruka lima la na'lamuhu rabbana atina fid dunya hasana. وفي الآخرة يصنع وقنا عذابنا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته